kí ni mo máa wí kí ni mo máa kọ̀ fa ṣe bó kan wọ lọ́wọ́n ọba àṣà tí a mọ̀ ní òun ló dé mi ládé. gáúsù fún gbogbo akọrin mùsùlùmí òdodo. lẹ́yìn ọ̀pẹ ọmọ alájí làbáìkà ọ̀ ẹ̀jẹ̀ ń sáré ṣe díkìrì gẹ́gẹ́ bí wọ́n ti mọ ọmọ alájí ìlànà bọ́ǹkà ò wípé mi ò lè má dárúkọ lọ́hùn ọba. torí ọ̀rọ̀ ọlọ́run lè mí tẹ̀lé wípé bàbá fẹ́ kọrin ọmọ alájí ìlànà bọ́ǹkà ká máa dárúkọ lọ́hùn ọba. ọba. Allahu ya Allah o ya Allah o ya mali ja alikosi diya gausa o Allah o ya Allah o ya Allah o ya mali ja alikosi. àwọn ọ̀rọ̀ tí màmá mi sọ jáde lẹ́nu ọmọ aláàjì ńlá àbáyọ̀ká tí wọ́n fi ń sunkún òun ni mo fi ṣe rẹ́kọ̀dù kó máa jẹ́kọ̀ọ́ fún gbogbo ẹ̀yà láàbíyàmọ́ béèyàn bá jẹ́ ni ọlọ́run bí ó jẹ́ ni ọlọ́run ọba ìláyé wá ìdùn ọba tó dá wa sáyé bọ́lọ́run bá ti máa dánwò wá kíákíá ní kéèyàn máa kọ́ fọ́lọ́wọ́ ọba ìláyé ìwà ìlú ọba tó dá wa sáyé kéèyàn máa ṣe bùkẹ́ ìdíwọ́ bí gbogbo bá ti wọ ọlọ́run kó máa ṣe ọmọ aláàjì ìlàbà ikọ̀ ọlọ́run ọba burú. àwọn ọ̀rọ̀ yìí ni mọ́dà mi ń sọ lẹ́nu ọmọ aláàjì ìlàbà ikọ̀ tí wọ́n fi ń sunkún fi pé olúwa má fi kún ọmọ bá mi wí kó wá sọ pé ó fi gbìdánwò mi olúwa má fi kún ọmọ ṣàdánwò má dá wàhálà sí mi lágbádá. olúwa má fi kún ọmọ bá mi wí kó wá sọ pé ó fi gbìdánwò mi olúwa má fi kún ọmọ ṣàdánwò. ọmọ tí a bí láti kékeré òbí wàhálà ó lè jẹ́ nìyàn àti jẹ́ nìyàn pẹ̀lú àánú rẹ̀ ikú ọ̀dọ́ lọ́hùn má jẹ́ ó pa mí dákun má pa mí ní rèwerèwe òbí jèrè mi kí jèrè ara mi tó bá dà mí lágbàtà ní òbí ọ̀ olúwa dákun jẹ́ mi ní ogun jẹ́ ń sákùn ọba olúwa kí ló ṣe sábàbí tí mo fi pe gbogbo èèyàn sílùú ìlọrin kì í ṣe lé tí mo kọ́ ni mo ní kí wọ́n wá wò ìyá tó rí ìbànújẹ́ ọmọ aláàjì láàbọ̀ ẹ̀ka ni mo pe gbogbo ayé sí kí wọ́n bá mi dùn wá nínú. No? àṣebẹ̀dá òkú ìṣe òtán ọmọ aláàjì ńlá àbẹ̀ká ọjọ́ mi lójú. kélé yìí máa jẹ́ wáàsí fún gbogbo ẹ̀yin aláàbí ìyàmọ́. ẹ̀yin tẹ́ ń fẹ́ràn ọmọ aláàjì ńlá àbẹ̀ká gbogbo yín mo dúpẹ́ fún. gbogbo àwọn tí yìnyín wọ́n wá wá sílùú Ìlọrin lọ́jọ́ tí mò ń sílé. àmì ọlọ́run tí ń bẹ níbi ọmọ aláàjì ẹ̀jẹ̀ ń sọ fáyé àwọn tí wọ́n débẹ̀ wọ́n sọ fún mi ọmọ alájìlá ọmọ ikọ̀ o wípé báwo ló ti jẹ́ ṣéṣe orin tá a jọ ń ṣe yìí ọmọ alájìlá ọmọ ikọ̀ ló fi kọ́lé ẹ jẹ́ ń wí fẹ́ ẹnìkan ọ̀nà tí mo gbọ́ ọmọ alájìlá ọmọ ikọ̀ ẹ jẹ́ ń sọ fáyé káyé má pè mí lólè gẹ́gẹ́ bíi tí mọ̀dà mi wí ọmọ alájìlá ọmọ ikọ̀ wípé làwọn báyìí so jẹ́ ní kankan lówó. àwọn tajọ́ ń bẹ ní indọ́sírì yìí aláàjì ńlá ọmọ ikọ̀ wọ́n ti gbẹ̀sẹ̀ lára ọmọ aláàjì ńlá ọmọ ikọ̀ o mi lójú. Avisco Films and Record International mo ti lówó bọ̀ ọmọ aláàjì ńlá ọmọ ikọ̀ kí n tó délé sí Avisco àmọ́gbà tí mo débi ọmọ alájí ńlá ọ̀bẹ kan o mo tún dúpẹ́ fọlọ́hún ọba ni. Alhaji Muhammad Adamsi báwọn ẹgbẹ́ mi bára mọ́tò ọmọ alájí ńlá ọ̀bẹ kan o máa sọ fólúwa ṣẹ́gun wípé ó ń gún mi èmi náà lówó mo fẹ́ ra mọ́tò bàdámsì bá gbọ́ ọmọ aláàjì làbáìkà wa sọ fún mi wípé làbáìkà yìí mọ́tò ní mọ́gun máa tó lọ gbogbo owó tí wọ́n bá rí ọmọ aláàjì làbáìkà lọ fi kọ́lé. ẹni tó wá ṣerú èyí sọ kí n dúpẹ́ ọmọ aláàjì làbáìkà o àbí ikọ̀ yẹn dákun ṣàánú ọgbọ́lọ́ dákun ṣàánú gbogbo wa ilé ayé fèrè lọ kọ̀yà ní ìlọ ilé ayé fèrè lọ ọmọ sọ ní ìwé sí. ọgbọ́lọ́ dákun ṣàánú gbogbo wa ilé ayé fèrè lọ kọ̀yà ní gbọ̀ngàn ilé ayé fèrè lọ ọmọ sọ ní ìwé sí. ọlọ́run dákun ṣàánú gbogbo wa ilé ayé fèrè lọ kò yẹ wá o àsìkò yá yọ ẹfẹ ẹ̀kọ́ afẹ́ sábà ní sábà ní bíbí àyòkó sì là sábà ní. ọmọ yóò dáhùn sàánú gbogbo wa ilé ayé ṣe é lọ ọkọ ẹni gangan ilé ayé ṣe é lọ ọkọ ọmọ sẹ́ni. ọ̀rọ̀ gbàgbé gbogbo ẹ̀ lọ́la ọ̀gbọ́ra wọn ọmọ fẹ́ràn bàbá bàbá ọ̀rẹ́ ọmọ fura àjájí bónílé náà bá fúro lè lọ sí ìlú. sàánú gbogbo wa ìyá ẹsẹ̀ lọ ọ̀rẹ́ nìkan kan ìyá ẹsẹ̀ lọ ọmọ sẹ́ni ló ń sọ. ìjájú mo lé ayé títí mo bá yẹ sọ́ba mo fi ní ẹja náà fura ó tún ọmọ ọba mi ní ayé jẹ́ ọmọ òun lásán nílé ayé jẹ́ onílé àpọ̀ tó fojú rẹ̀ wọlé ìmọ̀ràn pàdé tó ṣì ń gbà kájáde kájáde nìkan ọmọ òun náà. nàìjíríà yìí mo fẹ́ ká yọ sọ. ẹlẹ́dà mi láyé Olódùmarè ọjọ́ kí sọ̀rọ̀ sọ̀rọ̀ mi lọ́wọ́ rẹ̀. ojoojúmọ́ ni ó ń gbówó rí gbọ́wọ́ gba ìwọ̀n mílíkì ọmọ sẹ́wọ̀n fún mi ọ̀pọ̀ mọ̀ bẹ́ẹ̀ ni mo máa ní jẹjà. sọ̀rọ̀ sọ̀rọ̀ mi sinmi bẹ̀dá sáré àṣàlà tó dọ̀lọ́lá ìyẹn ò tí pé èkó ní sinmi bẹ̀dá rí gbígbàdúrà tó o ìyẹn ò tí pé kó ní sinmi fi gbogbo nàìjíríà tó fi lówó àbó fi gbogbo nàìjíríà ó fi kọ́lé ìyẹn ò ti pé ní sinmi. kí ló lè fẹ́ dání ìsinmi jàmá mi. kí ló lè fẹ́ dání ìsinmi jàmá mi. bẹ́ẹ̀rù lówó tí ò ní sinmi inú ìjayà ló máa kú sí. bẹ́ẹ̀rù lọ́lá tí ò ní sinmi ikú ìpayà ló máa kú. ẹni lálùmọ́ọ́nì tí ò ní sinmi ṣe bí wàhálà ló máa pa ẹni ní mú ibà tí ò ní sinmi ikú ìjayà ló máa kú kí ló lè fún wa ní ìsinmi jàmá mi. ọmọ rere ọmọ rere ọmọ rere ló lè fún wa ní ìsinmi kátó. Money in harmony, man are Iowa. صلي على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم وسلم فيا ربي علان فالمعان مؤيد بسم الله الرحمن الرحيم lọkùnrin jẹ awi bẹ. bisimilahi rahman rahim. ilé bàbá wa àgbàláwa yìí ilé àwọn àfa wa àgbà gbogbo ẹni ọlọ́run bá ọmọ àwọn ayípadà ẹ dákun ẹ kí bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim.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 àwọn tó bí bàbá wa láyé àgbà ọlọ́mùbá kẹwọn amínà àfa bàbá wa láyé àgbà ọlọ́mùbá kẹwọn amínà àwọn tó bí àfa àgbà ọlọ́mùbá bàbá wa kẹwọn. àmín radiyallahu ta'ala anhu. bákan náà bàbá wa lágége ọlọ́mùbá kẹwọn ọlọ́mùbá gẹwọn. amínà àwọn tó bí bàbá wa lágége ọlọ́mùbá kẹwọn. amínà ọlá quran alazim. allahumma amin. àáfà bàbá wa lágége ọlọ́run takùn bá wa sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lálùkìyàmà. amina. ọlọ́run wọlé abẹ́. bàbá wa gbà inú ilé tá a wá yìí lè sóró. ọlọ́run bá wa kẹ́ ọlọ́run bá wa gẹ̀ wọ́n. آمين يا wafan وفن muhammad. sallallahu alayhi wa sallam. wájú tí wọ́n kọjú sí ọlọ́run jẹ́ da. amiina. ẹ̀yìn tí wọ́n filẹ̀ òun náà ni gbogbo orú wa yìí ọlọ́run má bẹ́yìn náà jẹ́. amiina. ọlá kuran alaazi. allahumma amin. gbogbo ojúlé kọ̀ọ̀kan táwọn ẹni ọlọ́run wà tí wọ́n ti lọ ọlọ́run bá a sí wọn kẹ́lẹ́kẹ́lẹ́. amiina ẹni bá ló kúrò ọ̀run nìkan ni kò ní àmín. amiina. bisimilahi kul huwa allah. bisimilahi rahman rahim. kul huwa allahu ahad. allahu samad. lam yalid wa lam yulad. wa lam yakun lahu kufuwan ahad. amiin. ọ̀rọ̀ wa ò ní pọ̀. àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀. Ìlọrin burú púpọ̀ ìní débi ọ̀rọ̀ náà. bí n bá débi wá sí mi alẹ́ níbi tí o ti ní ta mọ́ pé lè dáńbọ̀rọ̀ nu ló ti wí ilé kínní ló ti sọ nbó ní ibi tí bí ti ṣe wá sí ẹ̀ ló ti ṣe mọ́kájú yìí ń fún ara mi. àmẹ́mi bẹ́ẹ̀ kì í ṣe wá sí kọ́kọ́ yàn lápá kọ́yàn lẹ́sẹ̀ pé ah, àwọn náà ṣe pé ńlẹ̀ dáńbọ̀rọ̀ nù ṣe ń lọ wíwí kú wí ńlẹ̀ dáńbọ̀rọ̀ nù báwọn ní àti wí jatijati ńlẹ̀ dáńbọ̀rọ̀ nù báwọn ní àti ń lọ sọ kótókótó ńlẹ̀ dáńbọ̀rọ̀ nù báwọn. kò ní jẹ́ mi ọ̀sán kankan ní tèmi èmi ò ní wí kankan ní Buhari ni àmọ́ mi bá débi méjì ṣe wá sí mi lọ́hùn ansaru islami àwàlà nílẹ̀ ibi tí ń ṣe wáàsí a sì ti ra ti sanwó pẹ́ kọ́ra àwọn ìlànà pé gómìnà yóò débẹ̀ wọn ò lè pè á ń de àmọ́ níyìn ẹ má jẹ́ àfitì wa kọ́ tí lọ́rùn lérí ti ń lọ nínú ìlú lọ́wọ́ báyìí kásì wá sí wàlímà wa jẹ́jẹ́ kakọ̀rí ilé Ìlọrin tó wá burú bá ń bá ń sọ̀rọ̀ nísìnyí wọ́n máa tu ni àfa kìíní ní bá wí ni ọ̀rọ̀ tá a fa kìíní sọ ní fèsì ni àwọn olùlẹ́sìn ìfẹ́ nìkan kálukú ló kéwu kálukú ló sì láàfà tiẹ̀ èyàn sì lè kó anábì ọlọ́run gangan kéwú mọ́ nísìnyí mo ti kọjá gbogbo yìí mo ti kọjá láyé nísìnyí bá ń bá ń bọ̀ wá ara wa lókù kálukú mẹ́ni tóun lè jọ ṣe déédéé èyàn ò gbó báwọn. bàbá wa dáńbọ̀ nù ọ̀rọ̀ wa ò ní pọ̀ ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ òṣèlú ìfẹ́ lọ́nbẹ̀ púpọ̀ toro ní ntàwá ẹ dákun ẹ farabalẹ̀ ọ̀rọ̀ nípa ti ń lọ nínú ìlú nísìnyí pé yàrá bá nílò àká ẹ̀yìn àgbàlagbà tẹ́ ń bẹ́ ń jókòó bàbá wa the handsome alpha Di handsome alpha ni àbáwá gbà ọlọ́run yẹ àbáwá a ebi ìdá kọ́mọ ni wọ́n yá ìkú bọ̀ ọlọ́run gbàdúrà yín ìtì ń lọ sí ìlú nísìnyí bẹ́ẹ̀ yọba ṣe wá sí nípa ẹ̀ kọ́mọ sí lẹ́nu ọ̀nà ìlànà kankan kọ́mọ fi ti yí wọn la ní ìjáwọ̀ fẹ́ ṣe mọ́ nísìn ń bolo ti ṣe ló má ma béèrè ìlọrin burú bí bá ń bá lọ́ní tí n bá ń ṣe wọ́n pé wàláì ọ̀fọ̀ èmi àwọn olèsì gan ẹnu tiwa ni pé no going back táwa bá wí nílọrin ojú tó bá kálé tó sì ká lẹ́kùn làwa ń a rí inú a sì rí ta níta bá sọ a ní pa àsọ bẹ́ẹ̀ mọ́ inú àwọn tí ń fáìtì fún pé àfẹ́ obìnrin lọrin Buhari Musa jẹ́ kan kódà kí mọ̀láyíkà ọlọ́wọ́n sọ̀kalẹ̀ wá sí wá sí nípa rẹ̀ èmi òkè bèmí wà nù àfẹ́ obìnrin tèmi nù èmi ò ní padà o. ẹni ẹni nù ẹlẹ́ẹ̀kejì obìnrin lè ṣe gómìnà fún wọn láwọn ọ̀nà ilẹ̀ gbó báyìí ọba wọn mu bàbá wa alábìínú Ìlọrin yìí ni wọ́n lò kò kéwù kò béèrè Ìlọrin yìí ni wọ́n lò tẹ́ntẹ́mà wàlíyí ọlọ́run Ìlọrin yìí ni wọ́n lò àfa àwọn múlìdí apọ̀ kági kòǹbúrí karatu. Afa wa bàdéǹdè Baba wa ìdásàlà àti àgbà lọ́nlọ́n Sheikhana Tajul Adabi rahimahullah bàbá wa Basharu Ladangba Ah, Baba wa méjèèjì ń lè kọ̀rọ̀ gbogbo àwọn ajá wí ìta wí ìta dákọ̀ wọ̀nyí Ìlọrin ni wọ́n lò kátẹ́gùn obìnrin gómìnà máa fẹ́ lulú ni gbogbo Ìlọrin yóò ti ṣe wájú ọlọ́njọ́ kìámà èyí wòye ní àti ẹ̀tún wá farama ńbẹnumutira obìnrin lè ṣe ọ̀dà àgbà bẹ́ẹ̀ bóbìnrin bá lè ṣe ìṣe wa ṣe ṣe tọ́ba jẹ́ pé nulẹ̀ kan ṣoṣo ẹ̀gbọ́n àbúrò ṣẹṣẹ rí ọlọ́run wí bẹ́ẹ̀ sẹ́yìn àtẹ́lẹ̀ ni ọkà ìwé ládàgbà ẹ̀mú gómìnà ń bẹ̀ ẹ̀yìn tẹ̀ ń wọn jẹ wọn kàwé nílé balógun ajíkòbí ẹ̀mú gómìnà ń bẹ̀ wọn kà lógidi ẹ̀mú gómìnà ń bẹ̀ ní táwa ń jà sínú obìnrin lè ṣe bàbá yìí pé ká gba fáyín àgbẹ̀ lóòótọ́ ká sọ fact obìnrin lè ṣe àmọ́ súnre gẹ́ẹ́re bíbí làbá ti kọjá pèǹpéjú wèrè dé lọ́rin kò tún wá gbọ́dọ̀ jẹ́nu ilé kan náà ẹ̀gbọ́n bàbá fúnra wọn Bukola wa yìí òun náà dé oníyọdún tó lólo mẹ́jọ àwọn ayọ̀ká àwọn lọ́dún méjìlá sínétọ̀ kọ̀ọ̀kan ẹ̀dàpẹ̀ farabalẹ̀ ọmọ Ìlọrin sínétọ̀ kọ̀ọ̀kan wọ́n fún wọn ní fifteen million ọdún wọ́n wá fún wọn ní five hundred million lọ constituency rẹ lọ́dọ̀ àwọn ọlọ́lá ń bẹ̀ àwọn tó bọ̀ yìí à ìwọ̀n bí kí ni gbẹ̀mí ṣe mú lọ́rin twelve years ẹ bá wa ń bọ̀ wọ́n wà ara kílípà méjì masini ọ̀kadà mẹ́ta masini sóyìn mẹ́rin díráyà àrùn mẹ́fà wọ́n wà káwọn èèyàn wádà sínú baboko wọ́n ní wọ́n ń pín wọn ní nǹkan o ọmọ yín mélòó ní í ṣe yádìrẹ́sà ọmọ yín mélòó ní ń gọ̀kadà Ìlọrin ibi à ni èyí náà jẹ́ ìtó gbogbo yẹn kí àwọn bàbá wa ọlọ́wọ́ gbàdúrà yín alibarika wàlá tàn nàbẹ̀wá Muhammad gbogbo àwọn alifa ni wọn kì í masha allah ìdí ọ̀rọ̀ nu ní ọ̀wá ní jẹ́ aṣọ kankan ní kálukú ọmọ alọ yẹ̀wò pèsè nínú ilé kan náà bàbá ọmọ ọmọ ọmọ kan tí wọ́n á tún wá ń bọ̀ wá ọyẹ dìde pa àfẹ́ mọ́ ó tó gẹ́ ká mọ́nú ilé mi ẹ dákun torí náà Ìlọrin dọwọ́ rẹ Ọlọ́run báwa mú lọrin dání. amiina. ẹ ní sọ jù báwọn lọ èyí tí mo sọ òun náà máa tún kí èyí tí kálukú bá tún bẹ̀ gbogbo àná ọlọ́pàá rí lọ́hùn súrà àkọ́kọ́ nu súrà ẹlẹ́ẹ̀kejì baba adámbọ̀rọ̀ nu. adamallahu hayatahu. bí n bá pè wọn lérí aago n bá ń sọ̀rọ̀ ẹ máa wá fún wọn kò kú mọ́ ẹ bá pẹ́ kò kú dànù àwọn àfa bàbá wa dáńbọ̀rọ̀ nù ni ẹ̀yin lè soro kò kú mọ́ kàn tẹ nínú lé ní bàbá wa dáńbọ̀rọ̀ nù ni kò gbọ́dọ̀ kú o bàbá kú nǹkan ṣe lọ́rin gbogbo àfa tí ń bẹ lọ́rin yányá lónìí tí wọ́n máa sọ̀rọ̀ ẹni ó ní táìmù dáńbọ̀rọ̀ nù ó sí bàbá dáńbọ̀rọ̀ náà sọ fún yín pé ń lo ṣẹ́jú mẹ́fà kò sí ń tẹ́lẹ̀ wí kò ní ta ṣẹ́jú mẹ́fà.

kọ́lá tán nabi muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ kẹta mo ṣe ṣókíṣókí ọ̀rọ̀ kẹta ní ìtàtórí ẹ̀jọ̀kọ bọ́rọ̀ ti wò ó dùn tó ẹ̀nà sùkúta. sukuta salamatu falarubama eh, sara alikalamu ada. Sukuta, bẹ́ẹ̀ bá dákẹ́ báyìí tí o fọ́hùn. salamatun. inna sukuta salamatun falarubama. ẹ dàgbò gbogbo kálukú alihamudulilayi rọpẹlá ẹ máa bọ̀ wá alihamudulilayi tó ní kùsì yìí ń bẹ̀lẹ̀ jókòó. Allahu akbar. <laughs> inna sukuta. masha allah alhamdulilayi. àwọn baba wa ni kálukú jókòó wọlé lọ́wọ́ fún wa lálùbáríkà. amiina. alhamdulilayi rọpẹlá alamin. mo jẹ jẹ dúró jẹ dúró wájú wọn báyìí gálùbáríkà mi ó tún pọ̀ sí lónìí. àní jẹ́ kárò yìí wọ́pọ̀ mọ́ àfa bàbá wa ti wà ní ìjòkólẹ̀ yàwó jẹ́ ìwí ti mi wọ́n tètè fẹ́ kí n máa lọ lé. mo ta sọlá ẹ̀mẹ́tò ń fọlá rọ bá má inna sukuta salamatu falarubama saral kalamu adawata wadira. bàbá wa dábọ̀rọ̀ nù ẹ wú èèyàn yaba sì kéèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti pọ̀ tó yẹ lómi bẹ́ẹ̀ ó lè ti pé nbí tẹ́ǹtì lọ́hùn ní lọ́wọ́ à eré rẹ̀ fẹ́ẹ́ pé ju tèmi lọ ẹnu pa àgbé máìkì lé lọ́wọ́ ni. àṣẹ iná sùkúta kéèyàn dákẹ́ báyìí. sàlámà tún. ọmọ lọ́la fi àkúkọ. falaru bàmà. a máa ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ nípa lọ́rin lọ́wọ́ báyìí. falaru bàmà. náà sukuta bàbá ń parí ilé àríta ẹ gbà pé ń ta àríla ń wí alárìn kì í sísà gbóhùnwé mẹ́wàá. iná sunkúntà sálámà tó fọlọ́rù bàmá. alhamdulilayi rabbil alamin àwọn ah, baba wa mẹsùnà gbogbo jama kì í púpọ̀ ọlọ́run jọ dáa fún yín ọlọ́run yẹn mọ àmín ọlọ́run níjọ bàjẹ́ àmín gbogbo jama ni ẹ jókòó ẹ dákun tó ọlọ́run àmín ẹ jókòó lẹ ẹ jókòó lẹ ẹ dákun ẹ jókòó mo fọ ọlọ́run bẹyẹ ẹ dákun ẹ jókòó sa ẹ dákun ẹ jókòó ah. bisimilahi inna atayina. bisimilahi rahman rahim inna a'toyina kalkawfar fasolli rabbika wanhar inna shaniyaka wal abtar àmín. gbogbo jama ni ẹ jókòó. bàbá arábàrànú orí orin kan náà mọ wà wọn wá fi ọ fán kí ni èjì ọ fán mo kéwu mo gba sàádà ni mo gba sàádà láti àyìntí èdè maka alihamudulilayi náà ni ọba àpò lè tiẹ̀ sí ọ̀nà one million ibi tó parí ẹ̀ sí náà ni pé ọpẹ́ tọlọ́hun ni. Allahu Akbar yóò afa kínní afa kínní mọ̀ gbari púpọ̀ o gbogbo olè ayé lọ́fẹ̀ẹ́ dé tán ẹbí léèrè níjẹ́ olóòkú sọmọ yìí ni wọ́n bá gbé kọ̀ǹpútà kí ṣe kọ̀ǹpútà mọ́jọ́ tó kù. ó bílẹ̀gbọ́jà wọn bọ̀ ilé a sì máa rọ a máa wo súra bàbá wa bàbá wa máa bí àlára yín bẹ́ẹ̀ bá sẹ́yìn nísìnyí kò ní fẹ́ bí yín bàbá wa nù ó ó ẹ jẹ́ àwùjọ bàbá wọn mọ́ wọn là gbogbo wa ta jókòó wọn yìí wọ́n wo bàbá máa la ni wọ́n máa wo bàbá kálukú máa la má bàa nǹkan mọ́ abàtí bẹ wájú àwọn afárá àgbàlá ilé ilé alùbáríkà làwọn yẹn gbọ́dọ̀ máa ṣe fáàrí kó mọ kankan ní àwọn yẹn ké tí wọ́n lò wọn òsì tọlọ kọ́ńtrákìtì kí ọ̀rá wa ti wá kọ́ńtrákìtì ni. Allah ọ̀rá wa ti ń pa àti ń fẹjú bọ gbogbo ilé ọlá kìíní ọ̀rá àti ń wá kọ́ńtrákìtì tá a sì ń wá mọ́ọ̀kùn tá wọ́n mọ̀ pa àwọn wa èyí tí ọ̀bá àfa tí ọmọ ma ọmọ arọ́dá ẹ̀ máa kẹ́ ẹ̀ wọn lé lágbèkìlì lé wọn lọ́wọ́ yóò adàbí pa nẹ́bí ọlọ́run sọ̀rọ̀ wọ́n lọ ọ̀ràn ju wá kọ́ńtrákì ọ̀wá àwa fún ọ nìjà wọn fi ń dé yìí ẹnìkan ń lọ lọ òsì nílọrin àwọn bàtà tí ti lọ for the past fifty years or more than alhamdulillah. kí n lọ bí bàbá wa alfa wa gbà ká lọ ń ta torí ẹ̀ wá. ẹ̀yin oníwàlímà ọlọ́run kọ́ wọlé anu létí ẹ ti jáde yìí bọ́bá dijọ́ alikiyama àwọn kan bẹ torí pálí kùránì tá yìí agbọ́lẹ́nu baba wa ta wa bá dúpẹ́lẹ́ dọ̀ ọlọ́run àbọ̀dánbọ̀rọ̀ nù. al-Qur'anu hujjatun laka aw alayka. al-Qur'ani kéke tá à ń ké wọ̀nyí tó bá di wájú ọlọ́run jọ́ al-Qiyama inú kéèyàn ráwíjàre lórí ẹ àbí kó sì ráwíjàre wí lórí èèyàn pé ọlọ́run ó ké mi mi kò tẹ̀lé yìí ó ké mi kọ̀ rántí tó ké mọ́ omi ṣe bẹ alukura ní ọmọkẹ́ wọ ọlọ́run ó ké ó lò ó mú mi lò gbogbo nítorí ní amásè ni òsè mọ̀bẹ́ lọ́run fẹ́ yẹn ọmọ ìyá mi oníwàlẹ́ yìí máa bàbá wa ní sóró bọ́bá àdìjọ́ náà lọ́hùn látàrí ní ìníkọ́ lọ́hùn ti jẹ́ ẹ máa jẹ lọ́hùn kò ṣe pátó alukurani ni. amiina. bẹ́ẹ̀ yẹn bá wo ayé lọ sà àwọn kan ń wọ́n kí alukurani apá màálù gbogbo ẹ̀ la ṣe lónìí wọn ọ̀ràn tí alukurani ma bàbá wọn kí alukurani bí àdúrà àbí mọ́sálásí gbogbo àbọ̀dá wa tó gbé njọ́ wọn ṣe ìyàwó njọ́ náà lọ́hùn aṣọ ni wọ́n máa dà bóra ìyàwó tí ń bùsí láyé wọ́n daṣọ bóra ọ̀tọ̀lẹ́ni tó bẹ́ẹ̀ ṣe ìyàwó tí ó gbádùn ìyàwó ẹ̀. ọ̀tọ̀ làwa tá a lọ rẹ́ǹtì kẹ̀kẹ́ ọkọ̀ sùn kan láti lọ sanwó kalẹ̀ ọkọ ìyàwó mi ò ti máa gbádùn ọ̀hún àti ìyàwó ẹ̀ àwọn èèyàn gbèsè pẹ́dà tá a kán tán níjọ́ tí ìyàwó dùn ẹ máa wọ lọ́hùn àbọ̀dá wa ká àgbàlagbà ká kálukú ní ìjọ náà lọ́hùn ti ń ké tán àwọn obìnrin lè ẹ̀. agbẹ̀wọ̀kẹ̀lá torí ọ̀dọ̀ yín tá a wà ní àwa láwọn gbólóhùn kan lẹ́nu kọ́dọ̀ yẹn nígbà ní tí ó gbọ́n kankan mọ́ àmọ́ ní ìtọ́ káwọn aṣọ bá ti ṣe ká <laughs> bí àwọn bá ti lọ ṣe wáàsí ẹ mọ̀ pé nínú kọ́lọ́hún kẹ́ àfáàní pé bọ́ba ti lówó kó tó máa sọ̀rọ̀ ọlọ́hún kò ní tíjú àti sọ̀rọ̀ sẹ́nì kankan torí pé wọ́n bá mọ́ wá àmọ́ ní àwọn ọmọ bá yín mú lọ báyìí ká tán àwọn ẹgbẹ́ ń bò mí ni ọ̀rọ̀ kátà bá ti sọ kọ́dọ̀ yẹn nìkan tí ó gbin mọ́ tọ́lábà ni o ti máa pé okùnmọ́ wulẹ̀ mú kankan wá ayọ̀dá. arábọ̀dá wa tá wí tán kálukú ráyìn láwọn ẹ̀yà ayé ìjọ náà yìí wọ́n pè sóhun ló lè gbé sóhun ló lè gbé òhe. sóhun ló lè gbé òhe. wọ́n wá ń pé ń jọ́nà àwọn obìnrin yọmọ adáwákà pé ẹ̀wùtá nàbì bọ́ọ̀lẹ̀ gbogbo ẹ̀yà wa tẹ́ adáwákà ẹ̀wùtá nàbì bọ́ọ̀lẹ̀ léèsì là nàbì wọ̀ ń jọ́nà ní àbáǹkárá. gíní lànàbí wọ̀ ni àbí dàmáàsì gbogbo àwọn ọkọ ìyàwó ojú ọ̀nà wọn ọ̀nà jẹ́ alukurani mọ́ lónìí àbá wa ń ké fẹ̀yìn tòní ìpèfàyà ayíwálé kọ́ọ̀rì. fàyà ayíwálé kọ́ọ̀rì. ẹ̀yọ́ bá wà nínú lẹ́sọ̀ọ́ tẹ̀ kẹ́ kurani yanjú. fàyà. yá ayú alukọ́rì. alukurani ti tẹ kébù lẹ ti ṣe sébà ti ṣe lọ ilé yìí náà jọ yín wa. fàyà ayú alukọ́rì. àwọn tó ti lọ wọn fi sùúrù wọn ṣe wáàsí. àwa ṣe wáàsí pẹ̀lú ìbínú láyé lónìí à àti fèsì wáàsí ni sébẹ̀ lẹ́yìn náà máa ṣe. fàyà. a kì í ayà kan ní alukurani yà á tu ẹni a bá fẹ́ bu àmà bu nsọ lẹ́yìn ẹ̀ ṣé bẹ́ẹ̀ lẹ́sẹ̀. fàyà àríyó ẹlẹ́kọ́rin. àdẹ̀rù olówó pọ̀tà fẹ́ lówó alukurani sì ń lára wa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ti kálukurani gbogbo nǹkan tí wọ́n lè máa ní láyé ṣé wọ́n ti lálukurani na dábàánsá tí wọ́n lè ní wọ́n bọ̀ wá fi sìn ọ́ ni sẹ́yìn ọmọ sẹ́rù olówó àfi tẹ̀lé alukurani tẹ̀ ké. fàyà àríyó ẹlẹ́kọ́rin ìkànnú àwọn oníkó ńlọrin ní dáko ẹ àwọn olówó sẹ̀ǹbáyé ni ọba kì mú wa ní kí n wá ṣe wá sí àwọn abẹ́ sí àwọn ọmọ mẹ́rin wọ́n máa ń fún mi ní táìmù abẹ́kẹ́ dé before twelve mo ní ìwà. ẹ lè ẹ tọ̀ barisa ló lọ wà bí gọ̀ọ́nì ti ewúlẹ́lẹ́ pé nu wọn tẹ́ kẹ́ afẹ́kẹ́ dé twelve ẹ kọ́kọ́ lọ gba hòtẹ́ẹ̀lì tí wọ́n dé sí ẹ fún wọn ní owó obìnrin tí wọ́n fi àbá obìnrin tí wọ́n bá ṣe pàná ẹ wà lọ fún wọn lọ́tẹ́ẹ̀lì àwa pa àfa àwọn tẹ̀kálá àwọn àfa wọn gbowó ń bi wá sí tani ọba gbowó tani ọba gbowó bí ìbá sàwọn àfa wọn gbọ́dọ̀ wọn lọ pọ̀ lórí wa èlò lọ́ọ́ gbà five hundred thousand olórí tó wá ń dictate fún wa mi lè dé sí ẹjọ́ Kwara hotel mo fẹ́ dé sí ẹ wọ ìtọ́gba Kwara hotel àwọn kan tó wà lọ kí wọn àwọn fans tìyín ni ẹjọ àpòwé ni wọn ń fún olórin lówó láyé sàfà àwọn apẹ àfààfà kó wọn gbowó ní wọn sọ bẹ́ẹ̀ nìkan tí ń ṣe wáàsí nínú àwọn asọ̀rọ̀ mọ́ gbèsè rédíò àbí kí wọn máa ṣe wáàsí nbẹ mu mo ní ẹ wá ẹ sọ̀rọ̀ dáadáa ká gbọ́ àwa ń gbowó ní tiwa nítorí òjì agbowó ni pé látẹ̀sẹ̀ ruwaya tí sámánà ń kọ̀ líla eré tí yín dàrú nù ẹ̀gbá yẹ ọlọ́run yín nù ìbọ̀dọ̀ lówì àbí Musa bàbá mi lówì ni ẹ má tààyà mi lọ́pọ̀ ọfẹ ká mi ọfẹ tà mí mo bímọ mo mérí jó mo mẹsẹ̀ jó mo mọ eyín òkú wa kéwì ni mo ké ní tí mo inherit lọ́dọ̀ àfa mi ni mo ń bẹ láyé ń ṣe wáàsí ń ṣe gbogbo ẹ̀ ní tí mo rí lọ́dọ̀ ẹ̀nu ni nítorí tí mo lọ́dọ̀ àfa mi láti nineteen seventy two tí mo dá kọ́ ń rí ẹnìkan kókó gbà náà ọ̀sẹ̀ tó ọba wa nìyẹn yọmọ ẹ kó fún un hátàlì yẹ̀wò ní tí mo jogún lọ́wọ́ ẹ̀ ní ń ṣe lọ́wọ́ tẹ̀lé mi mo sì sanwó lé kéwú ìwọ àfáà tó wá ń ṣe wáàsí ní orí asọ̀rọ̀ máa gbèsè tó o ní gbà náà àwọn kan ń gbowó àwọn kan dáná sí rí ilẹ̀ èyí ṣe tẹ̀ fi ṣe tọ́lọ́hún àwọn kan dáná lé kéwú rẹ̀ èyí ṣe tẹ̀ fi ṣe tọ́lọ́hún ó ń mọ́tara sí ìjímọ̀ ẹ̀ ṣe sálámà pé asalaamu aleykum wa rahmatulah asalaamu kálukú ọmọ rọ ẹ ṣe ń mi àpótí. kan àdìmánú kurani mọ́lódún bàbá wa dáńbọ̀rọ̀ nù láyé mi rí bó ti rí ẹ wo ìsìlámù ẹ o bí ó jó dé àwọn kan lọ tó àwọn kan lọ sí lérí kí ni wọ́n má bàjẹ́ ẹ wo bí ìsìlámù ẹ wo bí abadé ẹ wo bí abá ìsìlámù rẹ jàmá àwọn kan lọ wájú àwọn kan lẹ́yìn àwọn kan ra àwọn kan tù kí ni abadé kò sí ti owó ni. ìyẹn sọ fún kan nínú àwọn ọlọ́lá yìí náà ni nínú àwọn onípò tó ń jẹ àwọn kò òṣèlú wọ̀nyí mo ní bọ́ bá wa ń wá tètè wa ń wá májọ dago mẹ́sàn-án lé bẹ́ẹ̀ náà ti ń lọ láwọn àwọn afárá ni ọlá bàbá àdó wago mẹ́sàn-án lé nǹkan oṣù yọ tètè wá láago mẹ́rin ọ̀sán kí wọ́n dọ̀ ọmọ kí wọ́n lọ wá ń wá níbi èyí tá a fà lọ́wọ́ ńlọrin mo ní tọ́jú ẹnu mi ó gbà kí n ṣe wá sí pé àfẹ́ obìnrin ni pé búlọ̀kù ẹyọ kan olóṣèlú kan nínú ilé mi ń wọ̀ báárà kọ́lé mo kọ́ pẹ̀lú wàhálà mi pẹ̀lú iṣẹ́ tí ń ṣe ni mi kọ́ àmọ́ gbẹ́ni gbogbo ńgbà náà àwọn ni wọ́n sọ̀rọ̀ síbà yẹn ọ̀kẹ́ páànù tó lè fi kan léyìn àwọn aládé ọ̀rá kò sí ńlọrin alihamudulilayi ala ọjà lè jí sí ọlọ́run mi lójú àmì kí n lè sọ tó wù mí nípa tá a bá fẹ́ ńlọrin n kò sì lóye gàdú àwọn àgbẹ̀ máa filẹ̀ àwọn alamọ̀ àwọn àpò àní gbé fún màmú wọn jẹ́ ń lé wa èmi ò sì gómìnà tí ó pè má jẹ́ tọ́ba kàn òun ni ó yà kúrò láyé fún wa n kò sì wá irun wọn wá kí kan international nǹkan kan international kan ò gbà wá lọ ilé ìṣòro ilé ìṣòro là ń yìí ẹwọ ọjọ́ tá yìí ti lọ ẹwọ ọjọ́ wọn ti dálé ilé tó sì ti lọ ilé ìṣòro ni ọ̀tá yìí kò sì ní tábà fà níjọ́ àlùkìyàmà. sàlámì. ó sì máa rí bẹ́ẹ̀ wọn lọ́lọ́run wọlé àfa wa gbanlé sóró ọ̀rọ̀ ó sì máa rí bẹ́ẹ̀ hmm. wọn lọ́lọ́run bulagbájá lọ́mọ ọ̀là ahídìmọ̀ ọmọ ọ̀là ahídìmọ̀ àfọ ọmọ híyà hmm. ọlọ́run ó sì gbà bẹ́ẹ̀ wọn á ní wọn lọ́run lágbájá ìmọ̀ ń wà nǹkan báyìí wọn gbé fọlá bàbá ọmọ híyà bẹ́ẹ̀ lọ́hùn bàbá arábọ̀rọ̀ rẹ nìkan bẹ́ẹ̀ mú wáyà yóò ti dèyàn lónìí ọ ma afa kankan lu yín òun ma ma afa òun ma ma híya òun rí wọn báyìí mo tó kù ẹ o tún wá ń wẹ́ nìkan kí pọ́n wá afa kan kí máa fọ láàyè wọn abẹ lọ́hùn olóhùn ọmọ tó kí ló wọn máa fi wí kò tọ́ fún un olóhùn wá kí wọn tó máa pé wọ́n lọ́hùn ipò tó ń wá yìí wọ́n lọ́ máa híya wọ́n lọ́ máa híya wọ́n lọ́ máa híya wọ́n lọ́ máa híya ó ní kò tó ọ̀sẹ̀ méjì. wọ́n fún òun níṣẹ́ náà ó ti lówó láyé lónìí yí padà mú wá báyìí ẹni tẹ́ ẹ mọ̀ sàlámì. àwa bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wọn ń fọlá àwọn àfa àwọn ẹni jọ wọn àná ìlú wọn ni àwàlí yìí ọlọ́run ẹ dákun ẹ ní sùúrù ẹ dákun ẹ ní sùúrù ẹ jẹ́ wọn kọjá. ẹ̀yin náà ẹ pé lẹ́yìn gbogbo ha tí ń bá ń kúrú yìí nínú sẹ̀ríà ìsìlámù ẹ máa bọ̀ àfa wa ni. ìmáàmù wa ni. <laughs> àwọn kan bẹ bá dé wọn ni dìde fún wọn <laughs> àwọn kan bẹ bá bá gbin. abájọ tíbẹ̀ ni fi ṣe gudugudu àtàwọn ẹni ọlọ́run ni Allah. gbogbo àbáwá zoro tù baba arábọ̀rọ̀ nù wá sí ẹ̀ bàbá ṣe lọ́dọ̀ yín àwa tọ́kẹ́ òní ẹ̀rí èyàn ní mọ̀bí tí ó kẹsẹ̀ bọ̀ àmọ́ ń gbọ́ mọ̀ ń gbọ́ mọ̀ ń gbọ́ mọ̀ sọ́ọ́lẹ̀ mi bá lọ tán ẹ̀yin tẹ́lọ̀ ẹ̀ràn pọ̀. ìwà ọlọ́run wọlé ọmọ híyà ọlọ́run wọlé ọmọ híyà ọlọ́run ṣe nǹkan náà kó ti lọ́nu torí náà ẹ̀yẹ́ mọ̀ wá lè zóró ọ̀dọ̀ wọ̀nyí fàyà àyìnwálẹ̀ kọ́rí. fàyà àyìnwálẹ̀ kọ́rí. gbogbo tó kí alukurani. bíi mutamasika. bíi mutamasika ọ̀dọ̀ wọ̀nyí gbàmú dáadáa o. mujillan. ń wá sí tèmi lè má jọ tàwọn afá mi tẹ́ ma ẹlòmíín bẹ́ẹ̀ nù ẹgbẹ́ o ara tá a wí nu tó ń fi pe àfa kìíní wa yìí máa rí bẹ́ẹ̀ àfa àtọ́ta sì máa wí tíra ló ṣe àfa àtọ́ ìṣe mọ̀kádì mọ́tòlì ìṣíyà tíra ló ṣe àtọ́gbọ̀ hmm. yé gbọ́ yé àfa àtọ́ ìṣe fàwákì ìṣáàkìtà tíra ló ṣe àfa àtọ́ ìṣe jémíà gbogbo wọn ni wọn ó tó wájú ọlọ́run kálukú àwọn tó sàǹfààní lára wọn bí jémíà ti tó ní tẹ́lómi ò lè kéènì tẹ́lẹ̀ mi ọ̀mọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ pẹ̀lú nínú tíra àkànṣe ké wọ́n sàǹfààní lára ẹ̀ fàwákì ṣáàkì dábò yìí ṣe pẹ́lẹ́ bẹ́ẹ̀ ń ẹ̀ ẹ́ sì gbé bẹ́ẹ̀ lómi yóò sì máa jẹ yín àáfàá náà lẹ́ni ó ṣe é kálukú wa laysa kullu nabiyyin mursalun gbogbo ànábì ọlọ́run kọ́ lòjíṣẹ́ bàbá ńlá mọ̀ pé eléyìí ọjọ́ àáfàá kìíní nǹkan sí ọ̀nù làákà ìrì o kò ṣiṣẹ́ kò function ìwọ gẹ́jọ́ bàbá rẹ ni owó bàbá rẹ ti rí bò ní wọ́n rí àrà ọlọ́run nù gbogbo wa síláyé òun ni ká sọ ti ń bá ṣẹlẹ̀ nùgbà kẹfà máa takú nínú wọlé ara ikùn kílọ̀kọ̀ ọgbẹ́ olùgbà anabi musa ọwọ́ agòkè lọ òkè túrìsì náà kí n tiẹ̀ bọ̀dá rẹ̀ ibrahim ọmọ tí ń bẹ nú ẹ̀ àníkíní ń ṣe yí ẹ̀fìsẹ̀ wá àti fún ara yín ìlọrin ìlú alukurani ní sábà dúró ti mọ́ ibi à ń lọ ti mọ́ ìlú alukurani nìlọrin ǹjẹ́ àwa dúró ti ma ẹ wo nulẹ̀ àwọn àfa ẹ máa lọ ẹ máa tanná ẹ máa wo nulẹ̀ àwọn àfa ẹ wo ti ń ṣẹlẹ̀ ilé àfa mi àwọn àfa ti tán bẹ̀ àwọn ọmọ wọn ti di professor wọn di doctor àfa ń tán wọn pe oh oh ọlọ́run àwọn bàbá tó bí wọn àfa sí ni wọn wọn wá ń kọjá lọ́nbẹ̀ wọn bọ́ bàtà mọ́ àwọn bàbá sì bí wọn alukurani ní bẹ́ẹ̀ lára wọn wọn bọ́ bàtà kí wọn tó kọjá ńbẹ̀ ní njẹ́ awúfẹ́ yẹn pé fàyà ayúwalẹ̀ kárí bí imuta masikan bẹ́ẹ̀ bá di professor tẹ́ di gbogbo ẹ̀ ẹ má ju kéwù nù ẹ fi kéwù kù njẹ́ wọn àná wọn mọ̀ pé kéwù rí bó ti rí yìí tiruwa ìwà ńkọ́lé tá à ń pa àti kọ́lé mẹ́rin à ń kọ́lé márùn àwọn àbáwọn ìyá táwọn jẹ tán fi ké àwọn ò àwọn tí wọn ń bọ̀ lẹ́yìn tí wọ́n ti mi gbogbo bàfáà mi kọ́ mi kéwù nù rẹ́lùwẹ̀ ọlọ́run ò inú rẹ́lùwé à ń alájà gbàǹkanù gbogbo ń tààrọ̀ lọ́hùn inú rẹ́lùwé làfà mi ń kọ́ mi. Eh, ẹ ọmọ èké ìtún àgbàgbé yàrá yìí dẹ̀ sẹ́ ń dá mo tún gbà mí ní ìsúnyájú àti mọ́ padà lówó. ìdínú gbogbo wàhálà táwọn ẹni jọ́ ṣe là ń lọ dànù yìí ẹ wáyé nìyí ọ̀dọ̀ wọ yìí bí yìí mútàmásíkà ẹni márùkù à ń tẹ ẹ ra àwọn afa ti mutí ní sinmi ṣé wọn kálù kúránì ni àwọn orin táwọn afa àjọ nǹkan wúlò jù yìí táwọn àti sin kọlọ fàyà ayiwala kaari bìí mutamasikan mujilan la ofi kulli halil mubajilan àwọn afa mutí ní sinmi hmm. alọmọlúdi ọlọjọ da fún ìmáàmù maraba amiina sábà gbèsè mi lòun ó sì bu ẹkún ńgbà wọn kọ mú àfọmọlúdi bọ àbá ṣe bí ń sọ lánìí wọ́n pa wọ́n pé mukadamu náà ní bọ̀ wáyé. làwọn náà bá ń délé pé ń bá wọn ní àfa ní bọ̀ àpàtàrà wa máa ń kò sí pa àfa gbogbo wa kápọ̀nlé abádúró à èmi wá èmi nìyẹn tí wọ́n bá ní tó dúró tì mí láwọn àgbẹ̀ àwọn àfa ọlọ́run ẹ̀tún wọlá tó àfa ẹlẹ́mú kádàmù yìí tún ṣe bọ̀ à wọ́n ti wọ́n ti mú ẹsẹ̀ ń tà sí ara wọn ẹ̀ sáà ń wò pé à tọ́ àá sì ń wò ń bọ̀ yá ó jòkó torí ńgbà fa àjòkó tán la ilaha illallah àfa wa ń bẹ ń ṣe gbogbo tá a máa ṣe àwọn mòlúdì wọ́n ń kọrin wọ́n bóyá wọ́n làwọn afọ sọ̀rọ̀. fàyà ayúwàlì fàyà là ń wí. bàbá mi kọ̀ọ̀kan lóhùn rà. sọ̀fò ọba àbá lọ́jọ́ kó ara rẹ jẹ́ kọ́ mọ̀ wọn rẹ. fàyà ayú àlùkọ́rí. ọ̀pọ̀ yìí ẹ̀yọ́ bàbá ń lè sóró ẹ̀dì máa ń tẹ bá lọ́wọ́ àwọn bàbá yín ẹ̀ gbọ́dọ̀ sọ́nù. bíi àfa adérin jébù ẹgbẹ́ máìkì bá wà fà àbá àbá gẹ bisimilahi la ilaha illallah ńgbà fún òbí gbogbo ẹ̀rọ hàn mọ́ mọ́ra bá sì pọ̀ ẹ̀kún láàyè la imam alaba ni sùpọ̀ àfa mọ́nẹ́gẹ́ni àwa máa rìn kì í àwa eríṣiríṣi làwa máa rí ẹ̀yin eléyìí yọ lójú ṣéwù ti mu igbó àti ọtí mbẹ ṣéwù òun ló jẹ́ ń sọ pórin àwọn àfáà tí wọ́n kọ kalẹ̀ ó wúlò jàwá tá à ń kọ bíi ẹgbẹ̀rún lọ́nà lọ́nà mílíọ̀nù sí ẹlẹ́mìí ní sábà yóò gbọ́dọ̀ ní ní sábà ẹ̀hún wàá rí inú yóò sì kọ́ bẹ́ẹ̀ yóò sì tu ọgọ́rùn ọ̀rẹ́ ìṣe pé múlò àwọn tiwa náà ni àdìní yóò sì kọ́ yóò lè kọ́ one million àmọ́ kò síbẹ̀rù ọlọ́run kò wúlò kò wúlò ojú ọ̀nà tẹ́yìn bàbá wa dáń bọ̀rọ̀ nu gbogbo yín bẹ́ẹ̀ bàbá wa Khalifa nulẹ̀ ojú ọ̀nà tẹ́ bá bàbá lè wáyé ọpẹ́ ni kẹ́ ẹ máa dá ẹ wàá múra tẹ̀sùbá káàmọ́ yóò ṣe ti eléyìí ni àwọn àfa ti mutí ibi mo kọ́lé sí mo ríra àwọn àfa wò ẹlẹ́mi yóò sì páàkì ọkọ̀ fẹ́ àbí jáàmì mo gbúrọ́ ni lọ́ọ́ páàkì ọkọ̀ fẹ́ bẹ́ẹ̀ ni bàbá rí mi tí màá bọ̀ akínwó wa aleykum salaam yẹn jáàmì ọwọ́ ara kínní ni o àwọn akíra wa sí o sí no a ní ilẹ̀ kan ní nínú òkè ọlọ́wọ́n bẹ́yìn náà kọ ìwà mú ọkọ̀ ìwà lọ bí ìgbà tí ń lọ ìgbà tí wàá rí i pé yóò ti wo kébù ti lọ ìwà tọ́nu padà ẹwà fáta lọ́dọ̀ mi lọ́hùn.